الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله الذي أحيانا ما أموتنا وإليه نشور أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي والسلام عليه وعلى آله وصحابه وجميع من والاه بإحسان إلى يوم الدين مع بعد أيها الإخوة أقول لكم السلام عليكم ورحمة الله وبركاته أنا أقف الله الله ọba tí ó pa ọlọ́run ọba yìí náà ni ọba tí ó tún wá jí wa sáyé ní àárọ̀ yìí àwa dúpẹ́ oore tí ọlọ́run bá ṣe fún wa tó tún ṣe wá ní mùsùlùmí ó tún wá ṣe wá ní àwọn ẹrú tí ó máa forí balẹ̀ fún un tí ó máa jọ́sìn fún un lótìtọ́ àti ní òdodo àwa bí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala irú oore tí ọlọ́run bá ṣe fún wa yìí kọ́lọ̀ ń jẹ́ kí orin náà bẹ̀rẹ̀ ní kọ̀ọ̀kan wá kalẹ̀ ọlọ́run má ṣe wá ní káfíìrù má sì sàwọn ọmọdé wa ní káfíìrù kọ́lọ̀ ń ṣe wá ní múmin kó ṣe àwọn ọmọdé wa náà ní múmin. àwa ń bi ọlọ́run bá láàlẹ́ kan sí i ọlọ́run má yọ oníbídíà láàrin wa má sì yọ oníbídíà láàrin ọmọdé wa ní kọ̀ọ̀kan wa. ìkọ́tẹ̀lì iman ìyẹrùsí ọlọ́run bá wa ní tí a fẹ́ gbéyàwó láàrin ìṣẹ́jú díẹ̀ lẹ́yìn tá a ti kírun ṣubú yàrá yìí òun náà ni fọ́dù zikrullahi subhanahu wa ta'ala fọ́dù zikrullahi subhanahu wa ta'ala ọlá tó ń bẹ fún ìmọ̀ rántí ọlọ́run bá tí a bá wo alukur'an karim. èyí tí ọlọ́run bá sọ kalẹ̀ Muhammad tọ́lọ́run wá lò ní ìdáyà fún gbogbo ẹni tí ó bá ṣoríire ayé àtàlìkí àmà ọlọ́run bá náà jẹ́ àmà náà lò kùránì pé kùránì tá sọ fẹ́yìn mùmìnì ọlọ́run ní a'udhu billahi ọlọ́run ní yìí ọlọ́run ní inú tíra yìí tẹ bá ń kà á tẹ sì ń lo ohun tí àwọn ọlọ́run bá pa yín láṣẹ ńbẹ kíkẹ́ máa ṣe tẹ̀ ń ṣe. àwọn nǹkan tá a ní kẹ́ má ṣe tẹ̀ jìnnà sí i. ọlọ́run ní ẹ máa rí inú Al-Qur'ani Karim gbogbo ń tẹ́ máa bá pàdé ńbẹ pátá ọ̀nà mà ní. ọlọ́run wá ní ẹ̀rí ọ̀nà mà yìí àwọn ta ni ó máa wúlò fún ọlọ́run lè lè mọ̀tàkì yìí àwọn tí wọ́n bá jólùpáyọ̀ ọlọ́run ní tòótọ́ àwọn tó bá jólùpáyọ̀ ọlọ́run bá ní tòótọ́ ọlọ́run wá sọ ìròyìn tá a máa bá lára wọn ọlọ́ni alladhina yu'minuna bil-ghaybi wa yuqimuna as-salah ọlọ́run àwọn tó já sí wípé wọ́n nígbàgbọ́ sáwọ́ ọlọ́run ọba tí wọ́n rí wọ́n nígbàgbọ́ sí màláìkà tí ó mú kuraani náà wá fanabi wa Muhammad kódà tí wọn ò rí màláìkà náà ànábì tá a fi tírà náà ràn wọ́n gbà á gbọ́ kódà bí wọn ò ṣe rí ànábì náà gbogbo ń ta wá sọ pé yóò ṣẹlẹ̀ táyé bá fẹ́ parẹ́ wọ́n gbà á gbọ́ gbogbo ń ta ajúwe pé yóò ṣẹlẹ̀ nù sàárè wọ́n gbà á gbọ́ gbogbo ń ta sọ pé yóò ṣẹlẹ̀ ní ọjọ́ ẹ̀san wọ́n gbà á gbọ́ kódà bí wọn ṣe kí ni jama mo tiẹ̀ rí ọlọ́wà nígbàgbọ́ yìí òun náà ló ń tì wọ́n tó ń bẹnú ẹ̀mí wọn tó dúró síbẹ̀ òun ni wọ́n ṣe ń kírun fọlọ́run bá wọn wọ́n tó wá ń jọ́sìn fọlọ́run bá tí wọ́n ṣe kí ni fọlọ́run bá tí wọ́n rí. wà mí máa rọ́bà kan náà wọ́n yóò fi kún ọlọ́ni bákan náà àwa ọlọ́run bá àlá ni àwa la fún yín dúkìá àwa la fún yín lówó ẹ náwó fáwọn ọlọ́run bá wọ́n tún wá náwó yẹn fọlọ́run wọn ò sì rọ́lọ́run bá òun náà ọlọ́run ní àwọn tí kùránì yóò ṣe kí ni jàmáà tí ó máa jẹ́ ọ̀nà máa fún un. kí wàá ní kùránì sì máa ń jẹ́ ọ̀nà máa fún yàn ọlọ́run ní abẹ́ ibi tẹ́ wà sí abẹ́ ìrántí ọlọ́run ni. ọlọ́run sọ́nà àyà mi ọlọ́run ní a'udhu billahi minash shaitonir rajim askuruni askurukum. ọlọ́ni òskúrú ní àskúrúkùm ọlọ́ni òskúrú ní ọlọ́ni alátìmí ọlọ́run òskúrú ní ọlọ́ni tẹ ẹ bá wá rántí mi ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òskúrúkùm èmi bá náà ṣe kí èmi náà máa rántí yín. àwọn àlùfáà ní. ṣe é mọ̀tọ́ máa níyàn rántí nǹkan ìdàkejì ẹ̀ ni pé ó gbàgbé abẹ́ẹ̀kọ́ wọ́n ní tí bá àlekè ọlá kò sí nìsíyàánù nínú ìròyìn ọlọ́run ipò ọlọ́run gbàgbé rárá kò sínú ìròyìn ọlọ́run bá Allah subhanahu pé ọlọ́run máa ń gbàgbé nǹkan àmọ́ ntọ́lọ́run bá ń sọ ní pé òskúrú ní àskúrú kùn tẹ́ ẹ bá ti ń tẹ̀ láti èmi ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ẹ̀ ń ka alukur'an ẹ̀ ń lo ti ń bẹ́nu ẹ̀ wọ́n ń ka súnà fún yín ẹ̀ ń lo ti ń bẹ́nu súnà akurukum gbogbo dáadáa tẹ́yìn náà ń fẹ́ ìyọ́nú àwọn ọlọ́run tẹ́ ń fẹ́ ìdẹ̀ra wa tẹ́ ń fẹ́ oore wa tẹ́ ń fẹ́ táyé àtàlìkìyàmà àwọn olóhùn ṣe kí ni jama àwọn náà fún yín. tóbi já gbogbo ẹni bá yapa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kí ni ó padà bá wájú ọlọ́run bá Allah ìyá ọlọ́run òsùkúrò ní àsùkúrò kù ọlọ́run ní ká gbà fún wọn ọlọ́run bá Allah ẹ̀yọ̀ ọ̀kan ni a sì gbà bẹ́ẹ̀ ìwà àgbà bẹ́ẹ̀ yẹn ọlọ́run wàá fi mánì tó rinlẹ̀ sínú ẹ̀mí wa àwa ní rí nǹkan kan tí ó tóbi láyé yàtọ̀ síta ní jama Allah subhanahu wa ta'ala àwa ní nǹkan kan tá a máa bẹ̀rù láyé yàtọ̀ síta ní jama Allah subhanahu wa ta'ala àwa lè rí nǹkan kan tágbàrá lé láyé ẹ̀tọ́ sí Allah subhanahu wa ta'ala ìtumọ̀ ẹ̀ ní pé ọlọ́run ṣe kí ni jama ọlọ́run ti wà náà nù. torí pé ẹni bá wá ọlọ́run ọba lọ́ba tí ó fẹ́ dámà tí ó máa sìn lóhun nìkan ọlọ́run wa fira rẹ̀ hàn pé èmi náà rèé o. ọlọ́run ni akínú sásìkò akínú sásìkò fọlọ́ọ̀ba Allah subhanahu wa ta'ala gbogbo ìgbà tí ẹni bá ń kírun tí máa jèrè irun kí lọ́lọ́run ṣe fún gbogbo onítọ̀hún ọlọ́run fún lẹ́sìn irun tó bá kí ara ẹ̀ náà ni pé àsukúrò kùn náà nù ọlọ́run ti wà náà nù ọlọ́run ni agbáwẹ̀ agbáwẹ̀ àwẹ̀ ọ̀ranyàn àgbà àwẹ̀ nọ́fìlà àgbà gbogbo àtọ́lọ́run bá ń san gbogbo àwọn tí gbáwẹ̀ lẹ́sàn olóore ìwọ náà tó bá ṣe fọ́lọ́run ọlọ́run ṣe kí ni jẹ́mọ́ ọlọ́run fún tàfi wá ń jọ ìlànà níbi wa Muhammad tàfi ń kọ́ ti rẹ̀ ọlọ́lọ́wọ́ ṣe kí ni jama àsukòròkò gbogbo àwọn tó ṣe òun tóun bá ń fún ọ lẹ́sàn-án láyé ó gbà á bóun bá ń fún ọ lẹ́sàn-án láyé kìyàmà ó ṣe kí ni jama ó gbà. ìkọ́tàn ìmáà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì wa fẹ́ sọ pàtàkì kan nínú tí ìrántí ọlọ́run máa ń fún yàn. ànábì ni al Ànábì ní ẹ̀rí ẹrú ọlọ́run la yunju mina shaitan illa bizikirillah Ànábì ní al-abd ẹrú ọlọ́run bá Allah la yanju la yanju mina shaitan illa bizikirillah Ànábì ní ẹ̀rí ẹrú ọlọ́run bá Allah kò lè là kúrò nínú ọfà oró tíṣà ìtọ́ọ̀nù máa ń ta lu àwọn èèyàn àbí wàhálà tíṣà ìtọ́ọ̀nù máa ń dá sígbèsí ayé àwọn èèyàn àbí fìtínà tíṣà ìtọ́ọ̀nù máa ń dá sígbèsí ayé àwọn èèyàn àbí ìlọ múniṣe kèfèrí àbí ìmúniṣe kúfúrú ìmúnikọlu ọlọ́run tíṣà ìtọ́ọ̀nù máa ń gbé àwọn èèyàn kọlu ọba tó dá wọn àyàfi pẹ̀lú kí ni jàmá ìrántí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala. tó fi já sí pé ọlọ́run ní wà ìmà yasabọ́nà kàmínà ṣèyítọ́ ní nọ́ọ̀sìgòn fàṣàìnù bìlá ọlọ́run ní tíṣà ìtọ́nù bá dé sọ́dọ̀ yín tó bá kalẹ̀ sọ́dọ̀ yín ipò òun fẹ́ ṣàbúrú kan fún yín òun fẹ́ ta ọfà oró rẹ̀ òun fẹ́ ṣe kí ni òun fẹ́ ta lù yín tẹ́ẹ̀fì wa lọ ṣe ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kí lẹ́ẹ̀ ṣe jàmáà ọlọ́ọ̀ni eh, eh, eh, fastaizu billah fastaizu billah ọlọ́ọ̀ni ẹ tètè wá ọlọ́run bá Allah lọ́bọ̀ oníṣọ́ tó fi já sí pé ní tíyẹn fi máa ń bọ́ nínú fìtínà ṣàìtọ́n nínú wàhálà ṣàìtọ́n iná ti ọlọ́ọ̀ni obìnrin lóbìnrin tó ń kọjá lọ ó ní owó ó wá fẹ́ wò ó wá ní a'udhu billahi minash shaitonir rajim kí ló fi bọ́ kúrò nù wàhálà rẹ̀ ìrántí ọlọ́run. wọ́n pè irun àyàlà sọ̀lá ó wá rán nǹkan mi tíṣe ìdánù gbélé ẹ lọ́wọ́ ó sì fẹ́ lọ kírun ọlọ́run pè ọ́ ṣẹ̀tàn ni ó máa ń lọ wọ́n sọ pé a'udhu billahi minash shaitani rajim kí ló fi bọ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ mọ́ ìrántí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kò sí gbogbo fìtínà tíṣe ìtọ́nù tó bá jù sí ìgbésí ayé ọmọnìyàn kò sí tí yóò fi bọ́ ń bẹ̀ ju kí yàrá ti ọlọ́run bá lásù àníwàtà lọ lórí wá já sí pé lọ yìí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kí ẹ̀ máa ka alukur'an kí ẹ̀ sì máa ronú pa tó bá ka ní alukur'an kiri ẹlẹ́ẹ̀kejì ní pé kí ẹ̀ ka ọ̀rọ̀ anábì wa sallallahu pa bá kọ́ wa ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ òun náà ni pé kí ẹ̀ máa ó wàá wò tó bá yẹ kó ọlọ́run bá ṣe tálákà ńkọ́ tó bá sì jẹ́ tálákà ó tún rẹ ẹni tó tún ṣe kí ni tó tún tálákà jùwọ́ náà lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí àyàtúlọ́ tí ẹ bá ti ń ronú sí yóò máa jẹ́ kí ṣàìtọ́nù ṣe kí ni kó jìnnà sí yàn àwa bí ọlọ́run Allah subhanahu wa ta'ala kí ọlọ́run bá ní kẹlá kó jẹ́ kí a ní àgbọ́yé ọ̀rọ̀ ìjù bá ṣe sọ warahmatullahi wabarakatuh.